láyé àti ní àlàkìyàmà gẹ́bà sí ma wípé tíra tí a máa fi ṣe ìdánilẹ́kọ̀ọ́ fúnra wa lóòrọ̀ tún ní ọ̀nà ni tíra alwajizu fi fiqhi súnà èyí tí a fàgbà ní torúkọ rẹ̀ ń jẹ́ Abdul ibn Badawi al-Khalafi tó ṣe àkójọ rẹ̀ tíra yìí sálàyé fún wa nípa àwọn nǹkan tó jọ ètò ìjọsìn bó ṣe ká ìjọsìn wa kò má báyìí nìkan nǹkan tó ṣe mọ́ àṣepapọ̀ láàrin ọmọ ènìyàn sọ́mọ ènìyàn kátàkárà àgbéyàwó àǹfẹ́yàwó àti gbogbo tó jọ báyìí lọ náà lápá sàlàyé fún wa nínú náà ṣùgbọ́n ti bá a ṣe máa fi àlùwàlá àwọn tó jọ́ra àyàn tí ẹka ṣe ń bí àlùwàlá in tí ò ṣe àti tó jọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ lóòrọ̀ yi ibi tá wá fẹ́ sàlàyé fún wa òun náà ni almashu alalukufẹ́yìn nígbàtà bá ń àwọn oríṣiríṣi ẹ̀kọ́ ló wà fún nínú àwọn ẹ̀kọ́ ìfọwọ́pa hófù méjèèjì kí ni wọ́n ń pè ní hófù wọn náà ni ìwọ̀sẹ̀sẹ̀ kan tí máa mú ẹsẹ̀ tán àwọn nǹkan tá a máa wọ̀ sẹ́sẹ̀ wa tí ó sì mú ẹsẹ̀ wa tán hófù tó bá wá ní hófù awọ ni wọ́n máa fi ṣe àmótó yàtọ̀ sí bàtà ó lè rí bí bàtà náà àmọ́ hófù ni wọ́n tó wọ́n fi awọ ṣe nǹkan kan ní tá a máa wọ̀ sí ẹsẹ̀ wa tí ó sì mú ẹsẹ̀ wa tán yẹn ni pé àtẹlẹsẹ̀ má bi orí ẹsẹ̀ báyìí ṣùgbọ́n ìdájọ́ tó wà fún kófòye òun náà ló wà fún bàtà alámùtán gẹ́gẹ́ bí canvas àbí cover shoe kódà ìdájọ́ yẹn náà ló wà fún tababọ socks yẹn ni pé ìwọ̀sẹ̀sẹ̀ aláṣọ ìdájọ́ kan náà ló wà fún gbogbo wọn afáwa ni qala al-imamu Nawawi rahimahullah fi sharhi muslim ìmáàmù náwàwí ìkẹ́ ọlọ́nkú máa bá wọ́n sàlàyé nínú tírà wọn sharhul muslim báyìí pé ajma àmá yu'taddu bihi fil ijma ala jawazil makhi ala al-khuffayn àwọn táà máa ka táà máa káàkún yẹn tó bá sọ̀rọ̀ táà ka ọ̀rọ̀ rẹ̀ kún wọ́n panu pọ̀ àbí àwọn tá a máa ka ìpanupọ̀ wọn kún nínú àwọn àfà wọ́n panupọ̀ wípé ó lẹ́tọ̀ọ́ ká fọwọ́fà kúpù wa méjèèjì nígbàtà bá ṣe àlùwàlá ti sáfárí wàlàhádà a wà lórí ìrìn àjò ní o àbá wà nílé wọ́n panupọ̀ wípé nǹkan tó lẹ́tọ̀ọ́ ni láti fi ọwọ́ pa kúpù wa méjèèjì sàwá ó ń kí á nà lè hájá àwọn olè gẹ́ ìrìn àjò kò bá àjá sí pé bùkátà kan la bùkátà ló mú wa fọwọ́pa kófù méjèèjì ni àbí akànfọwọ́pa náà ni ó ní sàwá òǹkíánà lè hájá sí àwọn lè gẹ́ ìrìhà bóyá a ní bùkátà kan la fi fọwọ́pa ni àbí akànfọwọ́pa kófù yẹn náà ni síbá ti wọ kófù kò bùkátà káìsẹ̀ mọ́ ọdún ta nǹkan kan ló mú wa fọwọ́pa nǹkan ni ò mú wa fọwọ́pa hatta yajuzu limar'ati almulazimatu baytiha kódà ó fi lẹ́tọ̀ fún obìnrin tó ṣe pé í máa dúnlé máa lè rẹ̀ ni obìnrin tí èyí jáde tó ṣe pé ilé ní máa wà òun náà lẹ́tọ̀ àti máa pa rẹ̀ obìnrin jí nígbà tó fẹ́ kásùbà ló wá sálù àlá ń gbó sálù àlá tán ló bá bọ sọ́ọ̀fù àbúbọ kófò gbogbo àwọn àlù alámì tó bá tẹ̀lé ó lẹ́tọ̀ láti eléyìí nínú àwọn rúkṣọ ìrọ̀rùn tọ́lọ̀ fi fáwọn obìnrin náà ni pàápàá jùlọ ọ̀pọ̀lọpọ̀ obìnrin máa ń bọ sọ́ọ̀fù ìtún kàn mójútó ni wípé ká tó wọ sọ́ọ̀fù yẹn ká mẹ́ṣọ̀ fún wọn sálùwàlá níwọ̀n bá tí wọ́n bá ti bọ́ àbáwọn nǹkan míì kí máa ba ìfọwọ́pà yẹn jẹ́ tá padà ṣàlàyé tó àtújọ́ yẹn wọ́n mọ̀ fọwọ́pà kófò yẹn nìkan ẹ́ òun náà ni ẹni tí ń ṣàárẹ̀ tí ó pé àárẹ̀ yẹn ti pẹ́ ó ti pẹ́ lórí àárẹ̀ tó ṣe pé kìí ṣe ẹ̀rìn ṣe ojú kan náà ló wà tàbí aṣẹ́kùn kabir àgbàlagbà tó ṣe pé ó ti lẹ zamina náà túmọ̀ túmọ̀ sí ṣẹ́kùn kabir àgbàlagbà tó ti lẹ ó ti di ogbó ogbó ti ṣẹlẹ̀ tó kìí ṣe ẹ jáde ojú kan náà ní máa wà òun náà tó bá bọ kúf abóbọ sọ́ọ̀kì ṣẹ̀rẹ́ àfarama láti fọwọ́ pa kófù àbí sọ́ọ̀kì rẹ̀ yẹn alẹ́bí ilé àmì sì tí èsì wà innama ankaratuhu shi'a wal khawarij àwọn tó takulé náà àwọn shi'a àtàwọn khawarij fíríkà kan nínú àwọn fíríkà islam ni wọ́n àwọn fíríkà tó jẹ́ pé wọ́n sí lójú ọ̀nà ni kọlọmbà dá wọn padà sí ojú ọ̀nà àwọn ni wọ́n takú ọ̀rọ̀ yìí nípa pé à ń fọwọ́ pa kófò tàbí à ń fọwọ́ pa sọ́ọ̀kì àbí tó jọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àmọ́ wala yaqtaddu bi khilafihi àyíká ìyapa ìyapa tí wọ́n kú tí àwọn ṣíà kàwárì mọ̀tẹ́zìlà eh, mọ́rìjíà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tó yapa sí ahlu jamaa ìyapa ẹnu wọn yẹn àníkàkú ní àwọn àfáà ní ìyapa ẹnu àwọn ló ìyapa ẹnu sáwọn ìyapa ẹnu ní àbáwọn àyí à ní kàkún ìyàpẹnu ìyẹn lọ́dọ̀ ahlu sunna wal jamaa qala al-Hasan al-Basri àfáàgbà Hasan al-Basri rahimahullah ó sọ lọ́rọ̀ rẹ̀ báyìí pé haddathani sab'una min ashabi rasulillahi sallallahu alayhi wa sallam àwọn sàádé àádọ́rin àádọ́rin nínú àwọn sàádé wọ́n sọ fún mi yẹn ní pé mo gbọ́ wọn báyìí pé nínú àwọn 70 nínú àwọn sàádé pé أن رسول الله صلى الله عليه وسلم كان يمسه على الكفين إذا النبي ومحمد صلى الله عليه وآله وسلم ojẹni tí máa fọwọ́ pa kúfù rẹ̀ méjèèjì yẹni pé tó bá bọ kúfù yóò fọwọ́ pa nígbà tó bá fẹ́ tún àlọ́ alámi ètè nígbòjẹ́ kó ti sọ̀rọ̀ alákótó wọ kúfù yẹn lákọ̀ọ́kọ́ wà áhàsánù máa yọkùtà jù bíhi lìjẹ̀wáàzù mákàrí ma rawahu muslim afa ibn azim albadawi albadawi wọ́n lè tó wá dáadù nínú táà máa fi sí ṣe hujja táà máa fi sí ẹ̀rí nípa fífọwọ́pa kófù yìí òun náà ni ẹgbàwà hadithi imam muslim gbàwà anila a'amash imam muslim gbà látọ̀dọ̀ a'amash an ibrahim látọ̀dọ̀ ibrahim an hammam látọ̀dọ̀ hammam kọ́ọ̀lá àṣẹ́dínà hamami ní sọ fún wa báyìí pé báàlá jẹ̀rìrù sàádẹ́ta ń pè ní jẹ̀rìrù ó tọ̀ níjọ́ kan fún mọ̀tàwàgbà á lẹ́yìn ìgbà tó tọ̀ tán ló wá sálù àlá wà má sáá àlà kò Utaba táàbà ṣùgbọ́n kò gbọ́dọ̀ wá síwájú pé ó tọ̀ kò táàbà ó wá sábà lọ́tọ́ dáńtọ́ láti kàfẹ́yìn náà ni pé nínú nǹkan tá a máa ṣe tọ̀ hárà yìí lórí náà ni pé ni ìtọ̀ màsí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ so ó ti sàlù ó ti tọ̀ ó ti táàbà lẹ́yìn náà ó wá ṣe àlùalá wà má sa àlàkùfẹ́ yìí nígbà tó sàlù àlá yìí ó wá fọwọ́ pa kófò rẹ̀ méjèèjì ìyẹn bàtà alámùtà àbí nǹkan fàkílà tafàlù hàdà wọ́n wá sọ fún pé ah ọ ń ṣe nǹkan yìí kí lọ ń ṣe yìí tó ń ṣe kí ni tó ń ṣe yìí fàkọ́là náà ó ní mò ń ṣe bẹ́ẹ̀ mo ṣe bẹ́ẹ̀ mo fọwọ́ pa yẹn ni pé mo sọ̀rọ̀ ara ìyìn bọ́ mọ́ngbà mo tí mo fọwọ́ pa wà ní bẹ́ẹ̀ ni mo ṣe bẹ́ẹ̀ kí ló fà á tí mo fi ṣe bẹ́ẹ̀ rà áyì tó rasulallahi sallallahu alaihi wà mọ́sáhàlà

لأن إسلام جرير كان بعد نزول المائدة torí pé Sayyidina Jarir sáàsọ̀rọ̀ rẹ̀ ìgbà ìsìláàmù rẹ̀ lẹ́yìn ìgbà tí àyà Suratul Maida yẹn sọ̀kalẹ̀ ẹmọ̀ àyà tó wà ní Maida náà ló kọ́ wa bá ti ń sálọ̀lá nípa ẹ̀ntúsọmọ́rọ̀ àlùwàlá kátó wá rí hadith mi tó náà tó ṣe àlàyé àwọn nǹkan míì fún wa sọ fáwa ní hadith yàbí ọ̀rọ̀ yìí máa dùn mọ́ wọn nípa wípé

فاغسلوا وجوهكم وايديكم الى المرافق وامسحوا برؤوسكم وارجلكم الى الكعبين ابرا ايه هنا يا ايها الذين امنوا اذا قمتم الى الصلاه فاغسلوا وجوهكم وارجل امين فاغسلوا وجوهكم وايديكم الى المرافق وامسحوا برؤوسكم وارجلكم الى الكعبين ايتما ايه هنا ان ẹ̀yin onígbàgbọ́ òdodo náà. Naam. Yọ̀ọ̀yẹ́gbòhùn. Ẹni wọ́n dùn mọ́. Naam. Tí wọ́n kọ sí lọ́la yìí. Ajẹ́lọ. Hmm. No, ajab tó máa ní ajaba kò túmọ̀ sí ìmọ̀ nìkan. Ẹ máa wo Anábìwá Muhammad. Wọ́n ní.

tọ̀ ìtumọ̀ ayà yẹ́ ni pé mo pè ẹ̀yin onígbàgbọ́ òdodo nígbà tẹ́ bá gbèrò láti kírun ìdá kúntù ìlà sọ̀rà lẹ́yìn pé tẹ́ bá gbèrò láti kírun tẹ́lẹ̀ pé tẹ́ bá dìde tẹ́ bá dúró tẹ́ ń kírun níbẹ̀ yẹn tẹ́ bá gbèrò láti kírun ni ẹ fẹ́ kírun ìtẹ́sì ni pé ẹ ṣàlùwàlá ìtumọ̀ ayà yìí ni pé ẹ ṣàlùwàlá bó ṣe wá wà bẹ́ẹ̀ ni pé fákìsì ló wùjú hakùn náà ni pé ẹ àwọn ojú yín ẹ ojú yín wà àìdíyàkùn bákan náà ẹ fọ àwọn ọwọ́ yín ìlàlẹ̀ màráàsì pẹ̀lú ìgbúnwọ́ yín tẹ bá fọwọ́ yín ẹ fọ pẹ̀lú ìgbúnwọ́ yín ìlà níbẹ̀ yẹn àwọn afá ní máàlì màráàsì tẹ́tẹ́ pé kílé ìgbúnwọ́ torí pé tá bá ń sàlọ́ra a máa fọ ìgbúnwọ́ mọ́ ni kí ló fà báyẹn ànábì sọ́lọ́ lọ́bù ti sàlọ́ àlá nìyẹn ọ̀fun àáfọ̀ ìgbúnwọ́ wa tẹ́tẹ́ pé àfọ ọwọ́ adégbúnwọ́ àáfọ ìgbúnwọ́ náà máa ń tà ń fọ̀ yẹn so ìlà nígbà míì kì í máa ti fẹ́ máa náà ni pé ẹ fọwọ́ yín pẹ̀lú ìgúnwọ́ yín wamsahu bi ru'usikum lẹ́yìn náà ẹwọ́ fa àwọn orí yín a máa fọwọ́ parí ni a ti sàlàyé bá a fi máa fọwọ́ parí wa arjulakum ẹ sì fọ àwọn ilal ka'bayn pẹ̀lú yàní kókósẹ̀ yín áyà yìí ibi tó máa gbogbo àwọn ibi yòókù tá a wá máa fọ̀ láàyè àlùwàlá tó jí hadith ló wá sàlàyé ẹ̀ fún wa ìní ìjọ́ra yà níbẹ̀ ìní sì jẹ́ súnà níbẹ̀ ní ìkàtà ti fi àlàyé ẹ̀ sí ẹ̀yìn áyà yìí àwọn ṣíà àwọn títí wọn tó bá ń sàlọ̀lá wọ́n yí fọ ẹsẹ̀ wọ́n máa fi ọwọ́ pa ẹsẹ̀ ni àtàwọn míì náà tọ́lọ nílára títí wọn àwọn gbé lórí wípé wọ́n sàhúbírò ó sì kún wà àrùjúlákùn wọ́n wà ní wà àrùjúlíkùn wọ́n fún láàmù yẹn tí wọ́n bẹ̀ wọ́n fún mi kásọ̀rọ̀ àwọn afárẹ̀ ti sàlàyé pé kò tí ẹ̀ báyìí dé lárúbáwá mu kò bá mu kàkà báyìí dóò kìrá kan wà bẹ́ àmá kìrá yẹn tó ṣe déédé ìbùkátá gbìyànjú láti lò àwọn tí máa lo ááyà yìí láti jẹ́ pé wọ́n fọwọ́ pa ẹsẹ̀ àwọn ṣí àní kọ́lọ̀ bá dá wọn pàṣẹ sójú ọ̀nà tààrà ojú tó fọwọ́ léèwọ̀ okòwò ìpàdé ìfọ̀ ẹ̀rọ tó sì lọ sí. filhakika kò nírun dóò nínú àwọn mazahib mazhabi àwọn hanafiya àwọn sọ wípé ọwọ́ nǹkan tí náà ni nǹkan tí ó jẹ́ ọ̀ràn àyàn lórí irun amínú ló bí alùwàlá ìsàlọ́rìn àwọn wọ́n ní àníyàn wọ́n lè sọ̀rọ̀ àyàn lọ́dọ̀ sì kí wọn nǹkan mẹ́rin tọ́lọ̀ ń dá akọ mí báyìí náà nìkan tó jẹ́ ọ̀ràn gbogbo ìgbà ń tá wò náà ní a ma padà sọ́dọ̀ ànábì wa Muhammad sallallahu alayhi wa alihi wa sallam kéèsì kò sí ọwọ́ nǹkan tí Kùránì sọ fún wa nìkan náà lójú ọ̀ràn nípa nǹkan tá à ń pè nípa àjọsìn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ ló sọ ọ̀ràn ìta bá fẹ́ sálọ̀ àlálẹ́kùn ẹ̀dà níyàn pé àníyàn náà bẹ nínú ọ̀ràn yìí àmá àpàdà sáàdì sí ànábì tó sọ pé innamal a'malu binniyat bẹ́ẹ̀ náà àwọn gbogbo yìí tí ṣe wọ́n Allah a lè sọ pé bóyá tó bá gbàgbé àbí ìtòjọ́ tó rẹ̀ àmọ́ kí èèyàn kan wá mú pé ọ̀nà mẹ́rin yẹn nìkan ló mọ̀ ó ṣe é ṣe kó kura wọn ní kùràníyù àwọn náà máa ń ṣe báyẹn ipe nǹkan tí wọn bá ti rí nu kùràníyù òníkan náà tí wọn bá ti rí nu kùràníyù òní ṣe so wọ́n lè túmọ̀ sí bí kí wọ́n á jẹ́ pé kò sàlùwàlá lẹ́yìn náà gbogbo àwọn ọ̀rọ̀ tá a ti kà sẹ́yìn nípa tó jọmọ́ àlùwàlá yẹn ibà ti kà ní ìbàyẹ̀ táwọn afá mú ẹ̀rí wá tó jẹ́ pé ká fún mílíọ̀nù tó fi jọ́rọ̀ ẹ̀yàn nínú tíra iná láti kà ìfomílíọ̀nù ìfomisímú àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ gbogbo àwọn ọ̀nà tó bàjẹ́ ọ̀rọ̀ yẹn ká ṣe bí sìnyí láti bẹ̀ tẹ́lẹ̀ di pé ẹ̀rí wà fún gbogbo wọlọ́ọ̀hà so tí ẹ bá ní ọwọ́ ojú apá ìfọwọ́parí ẹsẹ̀ nìkan ló mọ̀ fò

ó wá dáyìn ni nípa pé yóò fọwọ́ rẹ̀ méjèèjì papọ̀ mo rí ọ̀rọ̀ kan tá kan sọ bí alẹ́ sunna ló ń pera rẹ̀ something like that in fact wọ́n ṣe fídíò clip rẹ̀ jáde something like that tó sọ pé àtúnṣe ni ó lè yín kọ̀kọ́ fọ eléyìí yóò tún wá fọ eléyìí òun gangan ló ṣàtúnṣe méjèèjì là á fọ padà à ń fọ méjèèjì papọ̀ ni ìgbà tá a bá ń fọ apá làwọn á fọ wọn ní ẹyọ kọ̀ọ̀kan wallahu tọ́ so ìmáàmù ni ah okay àfitú àyà yẹ kó so ó ní falau kana islamu jariri mukaddaman ala nuzulil ma'ida laqtumila kaunu hadithi fi masil kufti mansukha bi ayatil ma'ida afa ni tó bá já sí wípé àyà yìí àbí tó bá já sí wípé islamu jariri ó ti gba islam síwájú kí Aya yìí tó sọ̀kalẹ̀ ní áyà Máídà yìí kò bá máa ní interpretation kò bá máa túmọ̀ sí wípé hadith lórí káfọwọ́pa kófù yìí mọ̀nsóká bí áyà ó ti jẹ́ tí áyà yẹn ti hakuru ó ti wà abrogated pẹ̀lú áyà yẹn torí pé nígbà míì áyà máa ha ọ̀rọ̀ hadith ní ikú ìgbà ní hadith náà lè fi ó lè fi ó lè nà sáka áyà eléyìí kò sí bá ṣe mọ́ di pé ká súnmọ́ àwọn àfà ká sì tẹ̀síwájú nínú ẹ̀kọ́ nípa ah, kí à áyà yìí lásìkò wà lọ́mọ̀ọ́sọ̀ èwo ló kọ́ sọ̀kalẹ̀ èwo ló kọ́ dé gbogbo nǹkan táwọn àfà máa kíyèsí nìyẹn kó tó di pé wọ́n lè sọ̀rọ̀ wọ́n mọ̀ yìí pé ah, àyà yìí ó síwájú eléyìí hadisi ó síwájú eléyìí èwo làálò èwo làálò èwo làájọ́ ni wọ́n ti kíyèsí wọ́n ti kà wọ́n ti mọ̀ọ̀rọ̀ nípa rẹ̀ kó tó di pé wọ́n islam hu muta'akhiran alimna anna hadithahu yu'malu bihi nígbà tó ṣe pé ìgbà ìsìláàmù rẹ̀ nígbẹ̀yìn ló gba ìsìláàmù síwájú káyà yóò tó sọ̀kalẹ̀ ni àwọn àmà yìí pé hadithi tó mú wáyìí níta fi ṣiṣẹ́ ni wa huwa mubayyinun anna al-murada bi ayatul ma'ida ghayru sahibil khuf yóò wá máa túmọ̀ kì í ṣẹni tó gba kófù ni kì í ṣẹni tó bọ kófù ni so ìtumọ̀ rẹ̀ ni pé wọ́n àrùjú làkùn tó wá mẹ́yẹ títí pé ká fọwọ́ pa ẹsẹ̀ ló ń túmọ̀ sí ẹni tó bọ kófù hadith ní sọ̀rọ̀ nípa títí àmá àyà yẹn ká fọ ẹyọ lè máa sàbàrà ní ìsìnkú wá fọwọ́ pa ẹsẹ̀ tó bá fọwọ́ pa ẹsẹ̀ kò lálù àlà á fọ ẹsẹ̀ wa ni wallahu alam gẹ́rù sọ ìbìlọ̀kù fatakunu sunnatu mukhassasatal lil aya yóò wá túmọ̀ sí súnà tí wọ́n jẹ́ sàkàsìtì fún àáyà yẹn ni pé súnà ń ṣe ẹ̀sà àáyà yẹn àbí ń ṣe àdáyẹrí àáyà yẹn àbí ń yọ ń ṣe ìyàsọ́tọ̀ ìfọwọ́pa kúkú nínú àáyà yẹn wallahu a'lam ọlọ́ọ̀bá subhanahu wa ta'ala òní àlọ́ba tó nímọ̀ jùlọ tọ́bá fẹ́ fọwọ́pa kúkú àbá fẹ́ fọwọ́pa sọ́ọ̀tù kí sí pàkàmọ́ fọwọ́pa tí pé ó wà lórí ìfọwọ́pa olàfáà fẹ́ sàlàyé fún wa ṣòro tùhù àwọn májẹ̀mú rẹ̀ yushtaratu li jawazi makil an yalbasa al-kuffaini ala al-wudu májẹ̀mú àkọ́kọ́ ona ni pé ó ṣe májẹ̀mú àbí wọ́n gbé májẹ̀mú kalẹ̀ li jawazi al-makhi kí ìfọwọ́pa kúfù tó lè di ẹ̀tọ́ kó lè bá lẹ́tọ̀ọ́ láti fọwọ́pa kúfù àǹjẹ́l basal kòfẹ́ ní alàlùwòdò ẹni tí ó fọwọ́ pa kófù yìí kó rí pé ó wọ kófù méjèèjì lẹ́yìn tó sálù àlà ó ti ní àlù àlà wòdó káàmìl àlù àlà tó péye kó tó wọ kófù yẹn nígbà yẹn ní ó ti lẹ́tọ̀ọ́ àti fọwọ́ pa kófù yẹn májẹ̀mú àkọ́kọ́ nìyẹn kílẹ̀ rí lórí eléyìí anilmọ̀gẹ́ra ti bùn ṣọ́ọ̀bá ọ̀ọ́lá kúntù ma anàbíyí sallallahu alaihi wasallam zaata lailatin fi masai ó ní mo wà pẹ̀lú látọ̀dọ̀ mọ̀gẹ́ra ọmọ ṣọ́ọ̀bá ó ní mo wà pẹ̀lú ànábì sallallahu alayhi wa sallam ní òru ọjọ́ kan fi mà sí lórí ìrìn àjò a wà lórí ìrìn àjò ní àárín ìrìn àjò fa afrabtu alayhi min idawa mo wá dá mi fún ànábì yẹn tí ànábì fẹ́ sàlọ̀lá mo wá ń dá mi nítorí ara fagasala waj'ahu wa zira'i ó wá fọ ojú ẹ̀ ó sì fọ gbọ̀ndà apá rẹ̀ yẹni pé ó fọjú ó sì fọ apá rẹ̀ méjèèjì wa masa dira'sihi ó sì fọwọ́ pa orí rẹ̀ summa ahawaitu li anzi'a kuffayhi nígbà náà mo wá gbèrò láti jẹ́ kí n bọ́ kófù rẹ̀ méjèèjì faqala nábì wá ní dáhùn máa fi méjèèjì kalẹ̀ fi kúfù méjèèjì yẹn kalẹ̀ fa inni adkhaltuhuma tahirataini nítorí pé mo wọ kúfù méjèèjì yìí ti lè pé sí ẹsẹ̀ mi méjèèjì sí wà ní mímọ́ ìtumọ̀ rẹ̀ ni pé mo wọ méjèèjì lẹ́ni tó ti ṣe àlùwàlá famasa alayhima lẹ́yìn ilé ìlú wa fọwọ́ pa kúfù yẹn so ó túmọ̀ sí pé májẹ̀mú tá a fẹ́ àmúwa ẹ̀rì pé níbí báyìí ànábì ni mo wọ̀ wọ́n ìyẹn ni pé àwọn kófù méjèèjì yẹn tọ́hìrà tẹ́lẹ̀ sí ẹsẹ̀ ní méjèèjì tẹ́sẹ̀ ní méjèèjì sí wà ní mímọ́ mímọ́ ń bẹ̀ yẹn ó ń túmọ̀ sí pé lẹ́ni tó ṣe àlùwàlá ni lẹ́yìn ìgbà yẹn ló wá fọwọ́ pa orí kófù yẹn so mọ́jẹ̀mú àkọ́kọ́ kíyìn tó lè fọwọ́ pa kófù wọn náà ni pé yóò túmọ̀ sí pé kófù yẹn èyàn ti lálọ́ àlá pa eléyìí náà ni mọ́jẹ̀mú ṣe pé ó clear jùlọ nípa májẹ̀mú wíwọ kóf nínú àwọn mazahib tó bá ń sọ̀rọ̀ wọ́n ní ó gbọ́dọ̀ jẹ́ awọ pé kófù tí yíò wọ̀nyí ó gbọ́dọ̀ jẹ́ awọ tó bá jásọ ní àní fọwọ́pa pẹ̀lú nǹkan tá padà tó máa kà pẹ̀lú eléyìí kò sí nílẹ̀ tó bá jásọ náà ni níwọ̀n àgbà tó bá jẹ́ pé ìwọ̀ ni kódà tó ti pé bàtà ni ìwọ̀ sẹ́sẹ̀ ni tíyẹn sì sàlọ̀ lákòótó wọ̀ ó ní ẹ̀tọ́ àti fi ọwọ́ pa wallahu a'lam múdàtún mas àwọn àsìkò tá a máa lò láti fọwọ́ pa kófù yìí àsìkò olú yẹ ká fọwọ́ padà an ali ibn abu talib wọ́n gbà látọ̀dọ̀ sayyidina ali ọmọ abi talib qala ó sọ báyìí pé ja'ala rasulullahi sallallahu alaihi wasallam ثلاثة أيام ولياليهن للمسافر ويوما وليلة للمقيم wọ́n ní òjíṣẹ́ ọlọ́run sallallahu alaihi wasallam ó sí ọjọ́ mẹ́ta àti àwọn òru wọn fún onírìn àjò láti máa fọwọ́ pa kúfù rẹ̀ tí ẹ̀ bá wà lórí rìn àjò ó ti sàlọ̀ alákó tó wọ kúfù yẹn fún ìjọ́ mẹ́ta àti òru mẹ́ta ló fi máa fọwọ́ pa kúfù yẹn nínú àwọn májẹ̀mú tí a máa fi fọwọ́ pa àfáwọ̀ ni pé kó já sí pé kúfù yẹn ààbọ̀ tí ẹ̀ yẹn ti kúrò Hmm. so tó bá kó nínú àjò ní ọjọ́ mẹ́ta àti àwọn òru rẹ̀ ṣùgbọ́n ẹni tó bá wà nílé mokin yawman wa layla ọjọ́ kan àti òru kan nífẹ̀ẹ́ni tó bá wà nílé lápèjú nígbà tí ẹ fẹ́ wá kásùbà láàárọ̀ yìí ó ti sàlọ̀ àlá ló bá wọ kúfù rẹ̀ fúrásù ọjọ́ òní yẹn pé àwọn afáàtì tí a kí ìrun àrùn ṣá fúrásù ọjọ́ òní àti òru tàbá ní yawman wa layla ọjọ́ kan àti òru kan òru wo ní túnmà sí ṣé òru táà lò mọ́júmẹ́ ni àbí òru èyí tàbọ̀ sí náà òru òní àti gíní e, òru tí ẹ̀rẹ̀ máa bá wà yìí òru tí mọ̀ bẹ́ẹ̀ ni ó ti wọ kò sí wọ sọ́ọ̀tì bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni tó afáà ní mahalul mafa'i wa sifatuhu ààyè tá àwa máa fọwọ́ pa àti sífà bá ti máa fọwọ́ pa ààyè tá a máa fọwọ́ pa lórí kúf àti ìròyìn bá ti fọwọ́ pa al-mahalul mashru' mafuhu zaharul kúf ààyè tíṣẹ̀rí àfaramá táà máa fọwọ́ pa òun náà ní ẹ̀yìn ẹkù òkè rẹ̀ báyìí orí ẹsẹ̀ báyìí náà lèyàn máa ń fọwọ́ pa níbi ẹkù li qawli Ali ibn Abi Talib fún gbólóhùn sẹ́yìn náà Ali ọmọ Abi Talib tó báyìí pé law kana ad-dinu bir-ra'yi la kana asfalu al-khuffi awla bil-masyi min tó bá jẹ́ pé ẹ̀sìn a máa ṣe pẹ̀lú ráàyè pẹ̀lú ọgbọ́n orí ni kò bá túmọ̀ sí pé ìfọwọ́pa ìsàlẹ̀ kófù òun ló lẹ́tọ̀ọ́ ju pé ká fọwọ́ kan pa òkè rẹ̀ lọ laqad ra'aytu rasulallahi sallallahu alayhi wa sallam yamsahu ala zahiri kùtẹ́yì mo sì rí pé ànábì ìyí máa fọwọ́ pa ẹ̀yìn kúfù rẹ̀ méjèèjì ni hadith sayyidina ali yìí ó mú dà kan ni yẹn pé gbòǹgbò ìpìlẹ̀ kan ni nínú àwọn ìpìlẹ̀ táwọn ahlus sunnah máa ń lò láti ah, ṣe pé tábà fẹ́ kò sí pé à ń fọgbọ́n orí àbí àgbóyè títì no anábìrì ṣe gbogbo nǹkan fún wa àwọn sàádọ́ ti practice rẹ̀ ó ti practicalize rẹ̀ bọ́ọ̀lù anábìrì ṣe sẹ́dínà á rí ni ìbájá sí pé ọgbọ́n orí là máa fi sẹ́sìn ni kò bá túmọ̀ sí pé ká máa fọwọ́ pa ìsàlẹ̀ kófù yàní ó lọ́lá ju òkè lọ́lá amánàbì òkè kófù ní máa fọwọ́ pa táwọn abájọ sórí làákàyè ìsàlẹ̀ láti ń tẹ̀lé àrí sọ eléyìí ṣe déédéé ọ̀rọ̀ tá a fa sọ sẹ́yìn yìí pé anybody kò túmọ̀ sí pé hájà kan bùkátà kan ní mu ní mọ̀ kú kọ́ra kó yẹ wà nílé kó má jáde tó bá ti mọ̀ kú ó lẹ́tọ̀ àti fọwọ́ pa àkófò rẹ̀ wàlúwàjì tìlìmásílì máa yóò tilakọ̀ àléyìí ismul masun àfọwọ́ ni tó wá jọ́ra yàn nípa ìfọwọ́pa nǹkan yìí nǹkan tó bá yẹ pé wọ́n generalize àbí absolutely sáǹkì ní ìfọwọ́pa náà ni in tó bá ti túmọ̀ sí ká fọwọ́ pa nǹkan tí ẹ̀ bá wọ kó fún ìtò fọwọ́ báyìí ó ti fọwọ́ pa ó fọwọ́ pa náà ni kí é ṣe pé dẹdẹ ìdẹ́rùdùgbò bá fọwọ́ pa ẹ̀gbẹ́ ẹ̀ fọwọ́ pa ìsàlẹ̀ fọwọ́ pa náà ó wọ kó fún ìsàlọ̀lá wá fọwọ́ pa lọ sókè rẹ̀ ó so ìfọwọ́ pa náà in tó jẹ́ generally jẹ́ pé absolutely ní pẹrẹwu tí ò lálàá wípé à báyìí ní táǹkì táǹkì ní ìfọwọ́ pa òun náà ní ìfọwọ́ pa kófò eléyìí ni ọ̀rọ̀ tá a fa sàlàyé fún wa nípa kù ní ìparí àfáwọn alimasihu alalijawuradẹ́yìní wà ní àlẹ́yìn ìfọwọ́pa sọ́ọ̀sì méjèèjì àti bàtà méjèèjì náà tí a bá pọ̀ sọ́ọ̀sì yẹn ni pé ohun àwọ̀tẹ́sẹ̀ ohun àwọ̀tẹ́sẹ̀ tìtàlásọ àti bàtà alámùkan tí a bá wọ̀ wọ́n àfáàní kàmá yẹjúzùn masihu alalikufẹ́yìn bó ti lẹ́tọ̀ọ́ ká fọwọ́pa kófù méjèèjì fa innahu yajuzu ala al-jawrabayn bẹ́ẹ̀ ó lẹ́tọ̀ọ́ ká fọwọ́ pa sọ́ọ̀kì méjèèjì bákan náà wan na'alayn àti bàtà méjèèjì ní hadith al-Mughira ibn Shu'ba nítorí hadith tí Mughira wọn Shu'ba gbà wá anna nabiyya sallallahu alayhi wa alihi wa sallam ife dájúdájú anabi sallallahu alayhi wa alihi wa sallam tawadda'a ó sì àlùwàlá wa masaha ala al-jawrabayn ó fọwọ́ pa sọ́ọ̀kì méjèèjì wánà àlẹ́yìn bẹ́ẹ̀ ó rẹ̀ fọwọ́ pa bàtà méjèèjì túbọ̀ náà yẹni kó sàrọ̀ àlágbà kan ó fọwọ́ pa kó ó sàrọ̀ àlágbà kan ó rẹ̀ fọwọ́ pa bàtà rẹ̀ àdíìsì àdíìsì fẹsẹ̀ nílẹ̀ ni àárín nínú ìrẹ̀wá olùvalẹ̀ ti àṣẹ alàmà albani rahmakula ó Tirmidhi gbawa Ibnu Majah àtàwọn ẹlòmíì náà nísìmáì mọ́sáàbà kan bẹ̀ rẹ̀ mi kọ́ àwọn màlìkíyà ni àwọn òbàkíyàn fọwọ́ pa sọ́fì wọ́n sọ pé ó láti jẹ́ aláwọ̀ tá a dáadáa ni wọ́n ní àwọn nǹkan tó tọ́sọ tó ṣe déédéé tó pọ̀ tẹ̀lé ti rí nọ́ọ̀sì tó sọ fún wa pé lè fọwọ́ pa sọ́ọ̀f so ọ̀rọ̀ wọn yẹn á fi talẹ̀ á sàdúrà fún ọ tẹ̀lé ru ọ̀rọ̀ yẹn wa alaikum salaam kuma ko ba ta da sọ́ọ̀tù ju wà lókè tí mo fa sọ́ọ̀tù ju wà lókè ó ta wà ní nígbà tó sọ̀rọ̀ ti pa bàtà yẹn ti ti ti ti yóò yẹn yóò ó yé mi ebi ó wọ sọ́ọ̀kì kó tó wọ bàtà sọ́ọ̀kì wà bàtà wà àmúwà tí ó sàlùwàlà ó fọwọ́ pa bàtà òkè so now ń bò wá bọ́ bàtà kó tó di kó wọ mọ́sálásí yẹn na ó wá fẹ́ ṣe àlùwàlá ni àbí ń bò wọ padà. ìrẹ́ ṣé tó bá fẹ́ kọ̀ntínú àwọn okay ya wa bọ́ bàtà òkè wa bọ́ bàtà sí wà fi kírun báyìí náà nínú ààrin nẹ́sì tó tó bí akútí ẹ̀sẹ̀ fọwọ́ pa sọ́kì àbí kó kírun báyìí náà àmọ́ ẹjá ẹjá sí ìwádìí lórí ókè hmm. bẹ́ẹ̀ ni ok mi ò tí ì bá padà ní tí wọ́n á lọ tí wọ́n á lọ ṣe fíìlì tí wọ́n á lọ ṣe wọ́n yí so when you want to wé ẹni to to to ẹ̀mọ̀ I'm going to parí ó wá lọ gẹrun rẹ̀ àà ní Ah, let's kó ti lọ fọ́ parí mi ò tí ì bá ọ̀rọ̀ yẹn pàdé rí jazakallahu khairan náà wa alaikum salam. Nínú àwọn kọmíṣánná ìfọwọ́pá bàtà bí sọ́ọ̀sì pé òun tẹ̀lé ò bá bọ̀. Tí ò bá bọ̀ ẹni tó wà wọ sọ́ọ̀sì tó pé nígbà tó ti kàkàrà tó ti dá ìgbé láṣẹ náà àbí ọlọ́pàá ní kókó àkàrà láwọn tó wá fẹ́ kí ni tó lọ́ bàtà ni. bàtà tó ti kí ni kò kò ní ìgbà kó bàtà wọlé tó bá ti bọ́ bàtà rẹ̀ tó bá ti wọ mọ́tà tó kí ni pé yóò kàn sí pẹ̀lú aṣọ ìbéèrè kí ni ìbéèrè kí ni pé ẹni tí. mo ń bọ̀ ẹgbẹ́ náà ni wọ́n ti dáhùn nísìnyí òun náà làbú ti dáhùn ní sìn nípa pé ah, ok ok bàtà lásán ló wọ̀ ok ok ok náà mo ti project oh, náà ok eléyìí ń bí bàtà lásán lọ́wọ́ yẹn tó bá ti bọ̀ nínú nǹkan tó ba ìfọwọ́pa fúfù jẹ́ náà ni pé tíyẹn bá ti bọ̀ àyàfi tó bá já sí pé ó lálù àlá nígbà tó bọ̀ yẹn ká pé ìgbà tó sálù àlá kò tí ì sí ní máa fọwọ́ pa àbí àlùwàlá yẹn sì ń bẹ àmì ẹ̀mà tí àlùwàlá bá ti ń bẹ kò sí pé ń fọwọ́ pa sálùwàlá yẹn bá ń bẹ tó bá ti bọ́ bàtà yẹn àbí fúfú yẹn yóò kírun bẹ́ẹ̀ àmọ́ sálùwàlá yẹn bá ti já tó ti fọwọ́ pa tó wá padà bọ̀ eléyìí yóò ẹsẹ̀ sàlá yóò fọ ẹsẹ̀ rẹ̀ mọ́ fún gbà. ẹni tó wá sábà láti kí nìkan tó ṣe wà tó wọ ilẹ̀ sọ́fẹ̀rẹ́ yìí nípa tẹ́tẹ́ wọn àti ṣé òun náà bẹ́ẹ̀ ni àwọn afáà ti sọ̀rọ̀ lórí yẹn náà wọ́n ní pé ó wà já ìkéde pé dandan ni kí yóò tó kóra àwọn nìyẹn yóò fi kírun tó fi kírun márùn-ún tó fi kí ìrun márùn-ún lẹ́yìn náà ìgbà tí ó bẹ̀rẹ̀ sí ní máa fọwọ́ pa tí ó máa ka irun yẹn tí ó máa kan ìgbà tó bá bẹ̀rẹ̀ sí ní fọwọ́ pa yẹn ni ṣé ti fi láti ìgbà tó ti wọ̀ ìgbà tó bá bẹ̀rẹ̀ sí ní máa fọwọ́ pa kófù yẹn yóò tó ka àwọn àsìkò tó yẹ kúrò láti fi ọwọ́ pa yẹn wallahu a'lam. wa alaikum salaam. ṣé tí a bá fẹ́ ṣe àlọ́ lára àfọwọ́ pa ni àbí gbogbo ìgbà tá a bá àlá ni láti ju ìyẹn wọ kófù yẹn nísìnyí kó tó wọ ó ní àlù àlá ó wá gbọ̀nsẹ̀ àbótọ̀ àlọ́ alẹ́ ẹ̀jáṣá tó bá gbọ́nsẹ̀ tó tọ̀ yóò tábà tó bá fẹ́ sàlọ̀ alá ni kò wá ní bọ́ kùfù yẹn mọ́ yóò kàn wá fọwọ́ pa ni nígbà tó bá débi kú fún láàyè tó ti fọ ẹsẹ̀ àmọ́ ń wò ti kọ́kọ́ fọwọ́ pa yẹn tí gbogbo tí máa jáde àlọ́ ò bá ti ṣẹlẹ̀ tí ó sì yọ kùfù yẹn lẹ́sẹ̀ bùkátà kó fi àlọ́ alá àmọ́ sàlọ̀ alá yẹn bá ti lè já nínú nǹkan tí ẹ tó bá jálò tó bá sálò àlá kófù àbí bàtà yìí wallahu alam nǹkan ṣoṣo tí máa mú ìfọwọ́pa tí máa bà ìfọwọ́pa kófù yẹn jẹ́ òun náà ni tíyẹn bá ní jẹ́nẹ́bà torí pé jẹ́nẹ́bà dandan ni kó wẹ̀ yóò sì bọ́ kófù yẹn lẹ̀ kó tó wẹ̀ àbí tíyẹn bá ti bọ́ ìfọwọ́pa yẹn náà ti ó ti bàjẹ́ wallahu alam so àfáà ní ìfọwọ́pa yàní bó ṣe já sí àárín pé anábì sallallahu alayhi wa alihi wa sallam ó bọ́ kó ó sì bọ́ àmì ó bọ́ sọ́ọ̀k ó sì bọ́ kú lẹ́yìn náà ó fi ọwọ́ pa àwọn méjèèjì ẹgbàá wa ni wọn Ubayd ibn Jurayj qala qila li ibn Umar ra'aynaka taf'alu shay'an lam nara ahadan yaf'aluhu gayruk qala wa ma huwa qalu ra'aynaka talbasu hadhihi al-ni'al as-sabtiyya qala inni ra'aytu rasulallahi sallallahu alayhi wa sallam yalbasuha wa yatawadda'u fiha wa yamsahu alayha wani wọ́n gbà látọ̀rọ̀ ubair ọmọ juraid wọ́n ní ẹnìkan sọ fún ibn umar báyìí pé ààrí ẹ tọ́ ọmọ ń ṣe nǹkan kan ààrẹ nìkan kó ṣe rí àṣìrẹ ààrẹ nìkan kó ṣe irú nǹkan tó ọmọ ṣe rẹ náà lọ́ọ́ máa ṣe kọ́ọ̀là wọ́n máa hùwà wọ́n wá ní kí nìkan náà wọ́n wá ní ààrí ẹ tọ́ ọmọ wọ àwọn bàtà àtàbọ̀tíyà yìí yàní ó kọ bàtà kẹni irú bàtà yìí ni ẹnìkan wọ̀ tí ń rìn láàrin sàárè tánàbí ni ah ìrẹsà ìbò sàbàtì ìrẹsà ọbọ bàtà sàbàtì àbọ̀ bàtà rẹ̀ àmọ́ kò túmọ̀ sí bàtà sàbàtìyà nìkan ní tí ẹ bá bọ̀ ní ọmọ fọ́fà àbí ní ó máa bọ́lẹ̀ láàrin àwọn sàárè tí yẹn bá ti bọ́ bàtà tó bá ti pé bàtà tí ó kọ́va gbogbo ẹsẹ̀ ni kọ́va ṣíù ni kánvásì ni adíntójọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tí yẹn bá ti sọ̀rọ̀ lákó tó wọ̀ tó bá fẹ́ sọ̀rọ̀ lámì ó lẹ́tọ̀ọ́ àti fi ọwọ́ pa ń gbòye pé bàtà á máa fi bàtà kírun nínú ṣẹ̀ríà Islam. wallahu alam qala wa sallam ó ní mo rí ànábì yalbasuha tó ní a máa wọrú bàtà yìí nítorí kí mi ló wọ nìyẹn wa yatawadda'u yóò wá sí àlọ́lá pẹ̀lú ẹni nínú bàtà yìí tó wọ bàtà yìí wọ́n yá mùsàfù àlẹ́ ìhà bẹ́ẹ̀ yóò wá fọwọ́ pa orí bàtà yẹn so nọ́ọ̀sì nìyẹn ẹ̀rí nìyẹn tó túmọ̀ sí wípé téèyàn bá wọ bàtà náà tó sàlọ́lá kó tó wọ a lè fọwọ́ pa bàtà yẹn wallahu a'lam kò rò pé ká dómẹ̀ ní òwúrọ̀ yìí so tó bá dìgbà míì á máa sọ̀rọ̀ á tẹ̀síwájú nípa ọ̀rọ̀ kúkúnà ọlọ́run kò fi ẹ̀sìn rẹ̀ kó fọ́rọ̀ rẹ̀ yé wa ẹ̀sìn Islam ẹ̀sìn ká tó rọrùn ni tó sì túmọ̀ sí pé gbogbo nǹkan téèyàn ṣe nínú Islam ní ṣẹ̀rí àti ṣàlàyé fún wa èyí tá ń bùkátà ni wípé bóò láti fààyè sílẹ̀ láti mọ̀ nípa àwọn nǹkan wọ̀nyí rí pé nǹkan lọ́n torí ẹ̀dá wa náà lẹ́sìn ẹ̀sìn yìí dẹ̀ ní dandan ni ká mọ̀ nípa rẹ̀ bí gẹ́gẹ́ bí Yorùbá náà ṣe máa sọ wípé ká ṣe bí wọ́n ṣe é ṣe kó lè bá àrí ṣe rí so ká sì mọ̀ nípa nǹkan yóò mú wa láti lè ṣe bí wọ́n ṣe ṣe ó ṣe pàtàkì púpọ̀ láti jẹ́ pé ká mọ̀ nípa gbogbo àwọn nǹkan wọ̀nyí ọlọ́mọ́sà fi rọrùn fún ẹnì kọ̀ọ̀kan wa aláhùnmọ̀ nfààní bí má ọ̀làmìtà náà wà lẹ́kùn sọ́nà. ó ní ní tó bá nílò pọ̀ máa ṣọ́ọ̀ṣì àbí bóò ní pé lẹ́yìn pé wọ́n ti gbé àwọn ọ̀sà àwọn fíjù dára pé wọ́n lọ ka fíjù dára pé oṣù ìgbẹ́ni dára ẹ̀ tó ohun tó bá irú èyàn báyẹ̀ ohun tó ka fíkù àwà ní kó mú pílẹ̀ rí títí ẹ̀wá ebó la kàtà náà ti ṣe yìí kò sí fíkù kankan tó ju ẹni tó gbàgbọ́ yẹ́sì jùlọ ànábì náà òun náà ń tẹ̀ ẹ̀sẹ̀ sí rán ńlá ka hadith tó dẹ̀ fẹsẹ̀ nílẹ̀ tó ṣe ibi tó ń ti wá mú mọ́sàbí tiẹ̀ wá òun ni ó kù ní sí torí pé kódà mọ́sàbí máa Malik gan àwọn gan gbà pé àlẹ́fọwọ́ pa ó kẹ́ pé wọ́n máa wọn condition kan wá fún so irú ohun irú ọ̀rọ̀ rẹ̀ kìí sí nǹkan téèyàn kà kún ní in tó fi necessary ká gbìyànjú láti pé àwa náà ń kàtúrà àmọ́ ń pa àwọn àlámọ̀rí nítorí pé nǹkan ṣẹlẹ̀ lórílẹ̀ ayé lónìí àǹkíríkà máa ń ṣẹlẹ̀ àwọn tó máa ń sọ̀rọ̀ nǹkan kàbáyé ṣáá ọpọlọpọ gbà nǹkan tó bá sọ̀pọ̀tì ráàyè rẹ̀ yẹn ni ó mọ̀ mú wa kódà tó bá rí nǹkan mi tó takò ráàyè ẹ̀ yóò kàn fẹnu àtẹlù inú kó mọ̀ mú lọ amẹ́yìn tó ń bá ń fẹ́ yẹn òun ló mọ̀ lé this is the problem òun ló fà ló gbogbo wa pàápàá jùlọ àwa ọ̀dọ́ nǹkan pé a a gbogbo tíra ẹlọ́kà wọn tíra ríádù sọ̀lẹ̀hìn kí ní kankan kẹtẹ́ǹkà pé kápadà sí àdọ̀rí àtàṣìmáwí ó ní pé ó ní kápadà sí ó ní kápadà sí àdọ̀rí àtàṣìmáwí rìsálà ó ní sáàmà kanú ẹwà lọ wọn ẹwò láyé so a sì ráwọn kan náà tí ó máa tẹ̀lé wọn a gbọ́dọ̀ gbọ́ títí wọn alhamdulillah àdọ̀rí ìṣìmáwí ìzíyà kò ṣe pé kò sí kété pé wà 100% perfect àwọn kan tó ṣe déédéé wà nílẹ̀ àwọn kan ní tí ò ṣe déédéé wà nílẹ̀ àwọn tó wọ́n kọ́ àwọn síra yẹn jọ ní táwọn náà ká làwọn lẹ́yìn àwọn ṣọ́ọ̀ṣì táwọn náà kàtà fi kójọ nìyẹn kì í ṣe gbogbo nǹkan ni wọ́n rí lọ sí táwọn lọ wọ́n fẹ́ fawọ́ sẹ́yìn ni àwọn tó sọ wọ́n fẹ́ fawọ́ sẹ́yìn ni àwọn yẹn ti gbàgbọ́ wọ́n ti nǹkan kẹwàá sọ fẹ́ tó náà agbọ́dọ̀ tẹ̀lé سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك